الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد lẹ́yìn tí ẹ dáwọ́pọ̀ fún Allah ẹ ṣe ọ̀sọ̀lọ́sọ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam dáadáa ọ̀sọ̀lọ́sọ̀ náà kó bá wọn ara jẹ́ ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa títí ó fi máa di ọjọ́ ìpèsè àlùkìyàmà sẹ́yìn lónìí ìní ni last day give away àkókò yìí ayé ẹ̀kọ́ insha Allah àti ní láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ àá padà sínú dábṣù wà padà ayé ẹ̀kọ́ tẹ́yì àmọ́ àmọ́ náà ti ń bẹ lọ́wọ́ wa àgbọ̀dọ̀ yanjú ẹ̀ tán náà ṣáájú ká tó máa tẹ̀síwájú wàhálẹ́. ìbéèrè ni ò ní pọ̀ lẹ́nu àbí àbá àbí ó pọ̀ kò ní pọ̀ àmọ́ ká tó lọ àwọn ìmọ̀ tí ń pe lọ́kùnrin wá sọ fún mi níṣẹ̀ká tó bẹ̀rẹ̀ nípa àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sáwọn kankan lánàá tọ́lọ̀mà sáwọn wọn ní ẹ̀sán lọ pẹ̀lú. ẹ̀rí pa àwọn ọmọ méjì kan fakọyọ lánàá ayé ẹ̀kọ́ wọ́n sì jẹ́ kí ìbọn tó wú àwọn èèyàn àbí mọ́ òwú wọn náà sí. àhà orí kálukú náà wú lórí ọ̀rọ̀ mọ́ in fact immediately tí apalilana kọlù tó mú kọ́kọ́ ní fíìmù ẹ̀rọ ọlọ́wọ́n ọba kan inú táwọn náà kọ́ wá ń sọ ní á kẹ̀lẹ́ wọn wo àwọn lọ lékè wó kó ẹni pé àwọn tún ṣe wòlímọ̀ bọ̀dá ilé ẹ̀sìn lágbára kò ì lágbára gan ẹ̀yìn náà tún sí lè ẹ̀sìn lè máa ṣàpọ̀ ìtọ́sí nǹkan yẹn ń júwe ni pé impact àwọn sílẹ̀ ẹrù tó ní kálukú rí àá ọmọdún márùn ọmọdún mẹ́fà ló ṣe tó báyìí àwọn òbí àwọn ọmọ náà ọlọ́ọ̀jẹ́ tí wọ́n jẹ́ ní wọn o àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́mọṣẹ́ àbáwá tí wọ́n lọ́mọ alálùbáríkà ó sì ṣe wọn ní ọmọ rí ó jẹ́ tí wọ́n wúlò fún tawhid àti sunna àwọn ọ̀rọ̀ ìlú ìdòkó báyìí ó gbọ́n dá lẹ́kọ̀ọ́ kan kódà tí o bá ní price nínú tí o bá ní kíní mú bí tí o bá ní price àìmọye ìgbàlá lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí alábi náà jù béèrè sáré àwọn sọ̀háàbà ó yẹ ìmọ̀ yẹn jù nǹkan báyìí kálukú ó sì máa wò pé àwọn wò báyìí àwọn wò báyìí nípa àwọn àlùfáà tí wọ́n ti kọ́lọ̀ túbọ̀ jẹ́ kí gbogbo ó dàgbà sókè nínú mọ̀jú báyìí lọ àwọn ìjòkó kátó challenge ìmọ̀kalẹ̀ ìran méjì àbí ìran mẹ́ta ni wọ́n ń ṣàǹfààní bẹ́ẹ̀. ìran alákọ̀ọ́kọ́ àlùfáà tó dàbí olùkọ́ sí àwọn ẹni náà yóò ṣàǹfààní bẹ́ẹ̀. wọ́n tó ti ń tó challenge ìmọ̀ kí ni wọ́n ló máa ṣe ìmọ̀ ni ó lékún. ẹlẹ́ẹ̀kejì àwọn tọ́lábàtìlẹ̀ ẹ̀ tó dáwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ táwọn náà bá tún rí àwọn nǹkan yẹn ẹni tó béèrè tí ó mọ̀ sọ pé tó bá padà rí tẹ́lẹ̀ kan dáhùn correct answer irú béèrè báwọn tó lè gbàgbímọ́ láyé rẹ̀ kò ní gbàgbímọ́ orú mọ̀ pé ah, ìbéèrè tó tójú tí òun lára di gbogbo ayé òun gbọ́dọ̀ mọ̀ nǹkan náà dáadáa ara àǹfààní irú àwọn tó kó inú àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ìran kẹta tí wàá sàǹfààní bẹ́ẹ̀ ó ń táwọn kan yà wá wòran ẹlòmíì mọ̀kẹ́lómi kan wá wòran ni àwọn bí ó ti ń wòran o yóò mọ rẹ kọ̀ọ̀kọ́ lára alfa tí ń fò challenge sáwọn akẹ́kọ̀ọ́ mímọ́ yóò tún mọ rẹ kọ̀ọ̀kọ́ lára àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ náà táwọn náà answer challenge ìmọ̀ yóò wá rí ẹwà kílàgbé ẹwà ìmọ̀ ọlọ́ndà kò mọ́ sábà wà fàlùbáríkà sí lóko yìí nígbà tí mo wá gbà wọn kọlù lánàá mo wá bẹ́ẹ̀ ni o tó ní sábà bí kí ni ò pé ah target ẹni yìí náà rèé ọlọ́dà àkókò fi mọ̀ náà ṣàǹfààní fún gbogbo wa ìjókòó kan bẹ ìjókòó ìjókòó mọ̀ ní العلامة المحدث الشيخ محمد ناصر الدين الألباني رحمه الله àwọn audio clip wọn kan wà ń ta nísìnyí ó sì ti wà tipẹ́ náà a máa ń pè ní silsilatul huda wan kí ni mo pè é سلسلة الهدى والنور fi sínú bí mú ti sọ́hun kí mú kó kọ́ rẹ̀ sìlìsílà tòlù húdá àwọn dí ohun tó bá sì ń ká láti 1 2 3 ìjókòó kọ̀ọ̀kan lé ní 1 hour wọ́n sì ká ọdí òyì àwọn tíìpù yẹn 1 2 3 4 5 6 is over 1000 pages ìmí kódà ìmí àwọn ìmí inú ẹsẹ̀ ìjáde kò ìpẹ́ ó ṣẹ̀lẹ̀ kí mo fi jẹ́ mọ́ ó ṣe ìjáde kò ìṣẹ́kí ni kò ìpẹ́ ṣe pé díẹ̀ dẹ̀ díẹ̀ rẹ̀ ń gbé jáde wọ́n gbé kíṣẹ́ ìjà láwọn kọjá dùgbẹ́ lẹ́kìn jáde sọ́wọ́ ara wọn jòkó kò sẹ́yọ ọ̀kan nú ẹ̀ gbogbo tó bá kẹ́kọ̀ọ́ ìmọ̀ o tó bá ilé e jókòó tó tẹ́tí ọgbọ́ ọ̀gbọ̀rọ̀ wọn lè fún wọn fẹ́ ní ìbẹ̀rẹ̀ àbúkọ̀ jòkó kọ́lá ó fi wọlé wọ́n bèèrè pẹ́sàn lọ́wọ́ wọn ó sì máa dáhùn ẹ̀rọ pẹ́sàn tá bèèrè tá dáhùn àwọn adájọ́ kó tí wọ́n tá pè lọ́mọ kéwú àbá àwọn àwọn àwọn àfáà nù àwọn kí gbogbo wọn ìmọ̀ ńlá àwọn tó tòkó tì wọn sọ àdìgbọ́ ìtọ́ sọ́kà kò wọ́n tá dáhùn àwọn yìí wọn bá tó bẹ̀rẹ̀ pé ṣé pẹ́sàn tẹ dáhùn yẹn àwọn tó mọ nǹkan báyìí àbísì kan báyìí náà tó ń kọ́ mùnà kọ́ṣà ìníyàwó tuntun máa bẹ̀rẹ̀ ní ìjòkó bẹ́ẹ̀ níjọ́ náà lọ́n wọ́n máa pé fúláìsì dá pé wọn kọjọ kéjì òun àkàn fi hàn kọrí di ara wa ni amagali mọ́tòlí à ń lọ jìnnà irú àwọn ìjókòó bẹ́ẹ̀ ìjókòó mọ̀ bẹ́ẹ̀ ìjókòó ti gbogbo àfa àgbọ̀dọ̀ mọ́ tàn mọ́ kíru ẹ̀ mọ́ wáyé láàrin òun àtàwọn ọmọ kéwù òun inú àfọwọ́mọ̀ dùn látọjú ayé rẹ̀ pé àá àti tí ń bá kú tán irú àwọn tí ń fi rẹ̀ yìí gbogbo àlámọ́ gbọ́kọ̀ Sheikh Ali ibn Hasan al alayhi rahmatullah ayé ẹ̀kọ́ lójú ayé bàbá ní Sheikh Alabi rahimahullah ọlọ́mọsá àbáwá kí àwọn náà àtàfà àtọmọ ìlú àmì ti ń bẹ báyìí ọlọ́dà kọmọsá àbáwá kẹwọn báwa gbà wọn lẹ́rú níjọ́ tó bá dọ́rọ̀ mọ̀ mí lẹ́ kí Sheikhuna Al-Albani rahimahullah ó lè jọrọ̀ hadith ó lè jọrọ̀ fiqh ó lè jọrọ̀ aqida mo ti dí òní jẹ́ táwọn bá ti sọ̀rọ̀ nílọ tó sọ́bọ̀ tó sọ̀rọ̀ nílọ tó sọ́bọ̀ fún ara wọn ni wọ́n kò ṣe Khalabi ya Abul Harith Abul Harith ìlàmọ́ ń pè wọ́n ní Abul Harith ọ̀rọ̀ tó délẹ̀ yìí wọ́n náà wá sọ sí ẹ̀ àwọn ọmọ kí wúrí ọlọ́njogún ọmọ kí wúrí fáwa náà ó sì tàwa náà àṣẹ mọ́sára yẹ ti yẹjú ẹ nínú tíra yín báyìí báyìí ní volume báyìí ní page báyìí ẹ wá sọ̀rọ̀ báyìí ẹ wá sọ̀rọ̀ ibẹ̀ náà bàbú ṣe máa bí ọ náà náà bárakàlá ó ti máa ṣàtọ́ àfọmọ́kẹ́ wọn gbogbo àwọn ìdókòwò kò sí nǹkan tí máa ń ṣe kọjá pé é máa ń ṣèyàn lójú kòkòrò ìmà sọwárí jọ náà ìjókòó àfá àtọmọkéwú làwọn láwọn ń ṣe Abu Layla al-Athari oníwà máa rí kọ́dù ẹ̀ gbogbo tó wá rìkọ́dù jọ́nà tó rìkọ́dù na lọ kó bọ́ta àwa táwa tẹ̀ ẹ́ dé lẹ́yìn gbogbo àná wàá jòkó tí a máa gbọ́ bí ìgbà tá a jọ báyìí wà sí ìwé a máa jọ tiẹ̀ a máa jọ tiẹ̀ kí nǹkan báyìí náà tó ṣẹlẹ̀ nǹkan báyìí náà tó ṣẹlẹ̀. so lẹ́bù tá a sì wà yìí nísìnyí lẹ́bù wa ń jò béèrè ẹ ṣíṣe láti fi ní kẹta nǹkan ọ̀hún à ń gbìmọ̀ pẹlẹbẹ ní o ọlọ́run kò jogún mọ̀ tó yẹ kóró fún gbogbo wa kíkálukú wa bá dàgbà nínú màtán èmi náà ká jòkó báyìí á kà dálẹ̀ ní kálukú ilẹ̀ mọ̀ sọ fún mi náà mọ̀ tẹ́mi gbọ́n tó padà mọ́ ẹyọ báyìí wá dìwé ọmọ yìí mọ̀ ṣe bá tó eré ìdí náà. ẹnu wọn tó wá sí sọ nǹkan tẹ́mi náà mọ̀ ẹ̀mí náà bá tó délé ìgbà déjọ́ kejì mi náà tó wá hàn wọ́n náà lè mà. ìtọ̀ ọ̀rọ̀ tó sọ lánàá tí mo lọ wò ìtọ̀ sọ òun tó rí báyìí ìwọ náà tó lọ padà ó tó dé àṣe ìgbó èyàn sì nínú àwọn àlùfáà náà fi máa ń dùn ọlọ́ndàkùn ìjókòó wa yìí náà ọlọ́mọṣẹ́ àbáwá falùbáríkà sí i ìdí nìyẹn gbogbo ẹni tóun náà bá ń fọkàn bá wa lọ àníyàn tó ọmọ ẹgbẹ wa rúdò kó báyìí àníyàn ìmọ̀ ni o àwọn tó wá jẹ́ pé àwọn máa ń fólò wa lórí íńtánẹ́ẹ̀tì àwọn oní Facebook nǹkan kan oríṣiríṣi yẹn ni máa ń wá bẹ̀ wá kọ́mẹ́ǹtì ti wọn ẹni tó bá mọ̀ fóun náà wá kọ́mọ̀ ni ẹ má máa dá àwọn tẹ bá ti mọ̀ fáwọn ní nǹkan yìí ṣe ẹ má máa dá wọn lóhùn ẹ má ti kí mo péjọ mọ́ lọ́dẹ bá ti ń dá wọn lóhùn táwọn fẹ́ wá ṣe gangan ni pé wọ́n fẹ́ wá distract gbogbo wa kúrò níbi tá à ń ṣe tí wọ́n kan yóò lè kúrò mí tẹ́ ń ṣe ẹ lè máa sọ tí wọ́n ìgbà tó ní àwọn ah, tó pọ̀ nínú gbọ̀n ọ̀tẹ́ta ah, sọ́ọ̀ nínú gbọ̀n jágbọ̀n mi ni wọ́n ọmọ tó fẹ́ distract rẹ̀ ni òun náà nínú gbọ̀n jágbọ̀n rẹ̀ kó tó sọ pé ọ̀ nínú gbọ̀n tí wọ́n lọ́ba tí wọ́n lọ́ba discuss yìí ta ló wà sí ìmúlẹ̀ ìrẹ́jẹ̀jì òun ni olóhùn ìní rẹ̀ ọlọ́run gbogbo àwọn aṣẹ́ni lórí àwọn aṣẹ́ni lọ́nà ọlọ́dàkùn má jẹ́ kí wọ́n lè ṣẹ́ wa lórí ọlọ́run má jẹ́ kí wọ́n ṣì wa lọ́nà ìdínú abẹ́rẹ́ nísìnyí <clears throat> gbogbo ń ta tó kọ́ ìbéèrè ó máa wá lórí rẹ̀ ní insha Allah àwọn afásitì bí ẹ náà lẹ́yìn tó bá tún ní ìbéèrè náà tó náà fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè tún ṣàlàyé fún wa. tọ́yì ká tó máa lọ nínú àwọn tí wọ́n gbẹ̀bùn lánàá àwọn tí wọ́n wà níta ẹ̀rí pé ọmọ akẹ́ pé Abdullah ayé ẹ̀kọ́ àti ìṣẹ́ǹdì kìnìún rẹ̀ sì ti ṣe é torí pé ẹ̀rí bẹ́ẹ̀ nìkan kọ́mẹ́ntì báwọn fẹ́ fi nǹkan kan kú fún wọn àwọn àdìnà wa mẹ́sẹ̀jì pé àwọn òní sí ìsọ́ni ìṣòro tó dalẹ̀ yìí kí ló dé àyíká àwọn ẹlòkan tó lè tún dáhùn pẹ́sàn torí àwọn oṣù wú ní ìdáhùn lè fi gbogbo ẹ̀pọ̀ ọ̀tọ̀ ọ̀dà ọlọ́run sàn yí ní ẹ̀sán lórí gbogbo ẹ̀ náà ìṣe ìmọ̀ ìṣe ìmọ̀ lójú kòkòrò àbí ìṣe wá lójú kòkòrò síbi ìmọ̀ náà ní kú sí ọlọ́run sàn kálukú lẹ́sàn lórí. àbátẹ́lẹ́sọ́ wá sọ̀rọ̀ ńlá náà ilẹ̀ tí ó kọ́kọ́ pè wá sí ibi ká mọ̀ sí fún kaba yìí nínú ọmọdọ́ọ̀nù tó ti lọ́jọ́ sí àwọn náà sọ̀rọ̀ ńlá náà ọlọ́run kó sanwó ẹlẹ́sìn lóore kódà tó padà sílé iná àwọn náà ló padà ìtẹ́lẹ̀ nìkan ní ẹsẹ̀ lọ́dún kaba yìí nínú kíní náà ni tuntun wá sí gbogbo bí ti kíní ìgbà padà ń dé àwọn náà tó máa ní kọ́míṣà ó ní kọ́míṣà láàdá lórí ẹ̀ ọlọ́run dàpọ̀ wa. àwọn tó wá fakọyọ lánàá ṣẹ́gbọ́n mọ̀ sán àti inú àwọn ọmọ lẹ́kí wáyà yìí náà ni tó wá já àwọn online students abáyébísẹ̀ wá jẹ́ mọ̀ lónìí oṣù pé ẹgbẹ́ wa jẹ́ yóò ní ẹ̀tọ́ wá bá kọ ṣáájú tó bá kọ náà nù aláwọn bí ọmọ inú tiwọn náà tó wá dùn àwọn yìí táwọn jẹ̀ tó wá fi gbẹ̀bùn àwọn àwọn náà tó wá fi kùn pé gbogbo ẹni tó bá ń wí ní tó answer question lánàá tó sì gbà dáadáa wọ́n ní kí wọ́n pín in lórí bá ti pẹ́ fún gbogbo wọn ọlọ́run bá àfọwọ́n lẹ́sọ̀ lọ́wọ́ tó gbogbo ọ̀tọ̀ wà pọ̀ ní nǹkan lánàá adé àdíjálà tó ti àmọ́ ọmọ gbàgbé o wọ́n dẹ́ mọ̀ pé ọ̀rọ̀ káàsì nísìnyí kíráìsìsì káàsì wà nàìjíríà o wọ́n tó ọba ti lákàntì tó gba ṣe sí ọ̀dùn sọ́rí ìdánbàrà wọ́n báyìí ó dẹ̀yìn election kádó mọ́ bí a ń lọ ìdí wọn bá jọ parí arájọ ara wọn lé mọ́ àjọ ọmọ tó jọ ń ṣe o ìní àṣẹ táwọn fẹ̀mọ́ foríkò láforíkò so táàbá ilé tí tọ́ọ̀bá ti látàntì tọ́gbà ti ẹ̀ sí ódìgbò ẹ̀yẹ̀ election wọ́n máa ti parí election ọdí kí wọ́n ti owó ta fún wa a máa rówó ná padà àmọ́ mo wíṣì pé ọlọ́wọ́ jẹ́ àdúkà àsìkò tó dọ́dọ́ níbo kó ní kálukú ní gba ẹ̀tọ́ rẹ̀ ọlọ́wọ́ sọ kálukú election lọ ẹnì kejì ti Abu Abdullah àti gbàkáǹtì wọn nínú àmọ́ ń gbà tán ní àwọn balance wọn á wà sí gbogbo ẹ̀ máa kún àwọn ta ló fẹ́ dáhùn ìbéèrè àwọn tí ó bá pè náà lè pe o nọ́mbà tí wọ́n pè náà tájù ṣe o àbí ẹ̀rọ ti tájù ẹ̀ sí kọ́mẹ́ntì oníkàlùkù wọn ò ń bẹ́ẹ̀ eléyìí ìbéèrè lè kò ní ìdíkẹ́ yìí wọn kódà pé ní pẹ́ẹ́ntì òní bí ẹ̀bùn á ní ìmọ̀ á lè mọ àwọn ọdún kálukú tó kálukú pẹ̀lú wọn wá ẹ bá ti bẹ̀rẹ̀ sọ́kọ́ ọ̀nẹ́tọ̀ láì wẹ́kẹ́ ọjọ́ asàlámù alẹ́kùn ara wọn tó lásà àmọ́ bí apá lóòótọ́ lẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́ àti tí èsì pé ẹ̀sán sálámù lásán kálukú kàn ẹlò ní kan fọ́bọ́ lọ́n tiẹ̀ pátá ń gbọ́ wíwà tí ọ̀gẹ́sì sọ́wọ́ ara tàbí kìíní òbínú ìmọ̀ ìkàlùkù wa mọ̀ pé àwọn tá à ń gbọ́ ìyá àgbọ̀ ṣeréṣeré àwọn òtí wa ṣe fàájì ní orí yàrá kàlùkù wa kọ́kọ́ ìmọ̀ ni. báyìí ta ló fẹ́ dáhùn ìbéèrè lé nípa lọ́wọ́. ṣẹ̀gbá eléyìí sọ̀rọ̀ kí lọ há o àwọn tá a ti kọ́ náà ni. ṣètò kàlùkù jọ́ọ̀tì ta ní ẹyọ jọ́ọ̀tì kalẹ̀ ọ̀gbọ́dọ̀ wòwe o pẹ́sàn ó kàn wá direct ọ̀yà mo fẹ́ wojú mú yẹn ni o ẹ̀bà bó wà ní ẹ̀bà èyàn ti máa ń jẹ yóò jẹ sọ rẹ̀ kó dáhùn jẹ́ sí fún un. Hm? Wọ́n àbí? Níbi ọ̀pọ̀ ṣàwọ̀. the initial device as material successfully. Ẹ̀bà ló kópa lójú yìí. Tẹ́yì, ó yá padà báyìí. Tani bẹ̀rẹ̀ yẹn lè, ah ó ṣojú, ó tún wá tí wọ́n kó ṣojú ti dáhùn tó ń kọ́. Ọgbọ́n àwọn tí wọ́n rí ìyàwó. Ètí ìpàtà tí ó dáná dáhùn lánàá àti ògbàdà náà bí ó gbà ìfẹ́jì ọ̀sà ọmọ ìkéré nǹkan ọmọ ló kéré jùlọ àníyàn àyè tí ó kọ́ rẹ̀ jáàbẹ̀ ilé ó wọ́rọ̀ mà tọ́mọ ṣe kúí káàkiri ok àwọn nǹkan mẹ́rin tó dọ̀rọ̀ yàn fún gbogbo adágbọ̀dọ̀ mọ́mọ́ wọn kà wọ́n kí nìkan mẹ́rin bóyá ní bọ́sì ọ̀wá ọ̀hún pé ọ̀wá tó ní àyè pé nǹkan mẹ́rin tó dọ́nà yàn fún gbogbo ọmọ ènìyàn tá àgbọ̀dọ̀ mọ́ ẹ̀rọ fi kíní òsílẹ̀ rẹ̀ ń ọmọ yìí àbájẹ́pọ̀ ọmọ sí ní pákàtí ní mọ́bọ̀ á tó yá ẹ̀ ọ̀ nígbẹ̀mú ìtàn áhàn lè mọ̀ má pè mí o má wò sáàsù mi kankan ọlọ́wọ́ ní wò sáàsù rẹ̀ o kọ̀míṣẹ̀ yìí ni kó gbọ́n ìgbé ogun ẹgbẹ́ ojú àwọn òkèèrè kọ́ tó rẹ̀ sílẹ̀ Aleykum salaam wa rahmatullah. Àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim tí wọ́n bá pàdé ara wọn tán kíra wọn tán, wọ́n bá bẹ́ túká súrà kan bẹ tó máa ń kà fúnra wọn súrà wo ni àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim tí wọ́n bá pàdé ara wọn tí wọ́n bá wá túká a ní kan bẹ tó máa ń kà fúnra wọn ni ah, ọ̀rọ̀ mi bá gbé fóònù wáyà àwọn sàábé tẹ́mà àwọn sàábé ah ó ti kọ́t ìbéèrè ńlágbára àwọn aláwọn ògbọ́ ní nígbà kọ́ àwọn fóònù mi wá náà ó yẹ kẹ́ ní fóònù kan tí ó ní whatsapp nọ́mbà àwọn ẹ̀kọ́ wà lórí whatsapp ẹ̀ máa lo àwọn fóònù ní whatsapp ìbéèrè méjì ló ti wà lẹ́bàá yìí gbogbo àwọn ẹlòmí ò ti sáré wọn lọ wọ́n níbi dákọ̀ sí wọn lẹ̀ sáré wá tí náà wọ́n lè bèèrè nǹkan mi lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe bí níbi ọdún omi ọrùn ya mú dọ́ọ̀n dọ́ọ̀n àìbá kó chájà rẹ̀ wá kó lè máa chájì rẹ̀ sọ́wọ́n gbé ok ok tọ́yì ọ̀ṣẹ́ ọ̀nà ìrìnàṣẹ́ ìrìnàṣẹ́ ìwọ́n ti wá ta nǹkan mú rí àwọn ará yamani báyìí ọmọ yamani jọ rí jawad jawad sọ́tọ̀ àwọn sahaba radwanullahi alayhim tí wọ́n bá pàdé ara wọn súra kan bẹ́ẹ̀ tán mọ́ kí fúnra wọn kí ni súra náà káàkiri gbọ́ àyùwà mo wá júwe at least tíra tẹfsiri téèyàn ti lè bá ọ̀rọ̀ yìí pàdé tíra tẹfsiri wo mo pè ńjọ náà ńjọ ta kóòtù ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí fáwọn sàhábà máa ń pàdé ara wọn wọn ka suratul asr fún ara wọn mo wá júwe tíra tẹfsiri tá a ti lè rí inú tíra tẹfsiri wo. ọmọ ẹgbẹ́ mi just like that mo ti ní ẹ máa kọ́ nǹkan kalẹ̀. ṣúra inú ṣúra eh, tafsiru wo ọ̀dà ọmọ kan àbọ̀ ìmọ̀ ọ̀dá o alaikumus salam wa rahmatullahi wa barakatuh ẹ̀ ń gbọ́ mi dáa jẹ́ ilẹ̀pẹ̀lẹ̀ kan abẹ́nu mi ilẹ̀pẹ̀lẹ̀ kan nǹkan mẹ́rin tó jọ́nà yẹ fún gbogbo ọmọ ènìyàn tí ò gbọdọ̀ mọ́ mọ́ ẹ̀ka fún wa nǹkan mẹ́rin kan bẹ yẹn ní kí gbogbo wa lọ rí mọ́ ẹ̀ka nǹkan mẹ́rin yẹn ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yẹ láti mùsùlùmí ó Ha? ó padàdá kó mọ́ lọ́wọ́ bá rẹ̀ mẹ́rin bá pé ọkì sallallahu alaihi wasallam ẹgbẹ́ ẹ̀ta tí ó mọ ẹ̀sìn rẹ̀ tó ń bí tó kó mọ́ kí ni ọmọ ẹ̀sìn tó ń sì níṣẹ́ sí Islam náà ẹlẹ́ẹ̀kẹ́ ni a ń gbọ́ ẹ̀fẹ́ rántí rẹ̀ ẹ̀rọ ni ẹlẹ́ẹ̀kẹ́ ni mi ò sọ́rí láti sọ mi yí pé mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ sọ yìí ẹyọ kan péré lẹ sọ mi ò sọ́rí láti sọ bẹ́ẹ̀ fún yín ta bẹ́ẹ̀ ni o kí lẹ́wí alẹ́sàn kò jẹ́ ẹ̀wọ́ bẹ̀ ń bò mí lẹ́ lọ ó kò mí lẹ́ lọ́rùn àdìrò kò níbẹ̀ àyẹ̀tí fi dẹ́ lọ́rùn àti débẹ̀ṣẹ́ nǹkan mẹ́rin tó jọ́nà ìta gbọ́dọ̀ lọ́rí kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ka yẹn ẹyọ kan ni ẹ̀ tó wá sorúkọ ẹyọ kan dáadáa tọ́ ẹ tún máa lọ gbọ́ lọ ẹ jọ́tì àwọn nǹkan náà dáadáa níjọ́ míì ẹ máa jọ́tì ẹ̀ dáadáa ṣe ti gbọ́ sáà Aha, salamu alaikum. Ẹ lẹ́bùn kankan tẹ́ gbá, a máa pàdé jọ́ mi ọjọ́ rí náà bàbá ti ń gbọ́ àti mo ti sọ́kọ́ ní kálukú wọn mú báyìí rù adígé ni àtìwé oníkùránì ǹdé ìwọ̀n náà ni wọ́n kọ́ ló sọ iṣó kalẹ̀ ẹ̀gbọ́n tí gbogbo ayé bọ́ ọ̀ṣẹ̀wọ̀n ìbéèrè tọkùnrin yóò rí dáhùn lẹ́ẹ̀kan nínú tíra wo láti pè at least nǹkan ju tíra kan fẹ́rẹ́ níjọ náà mọ́lá wọn sàbí ọba pàdé ara wọn ọmọ nǹkan ṣọ́rọ̀ tó làwọn sẹ́yìn ó kà fúnra wọn tíra inú kẹfì tíra inú kẹfì kọ ó kọ gan tó kọ ìwónú ẹ̀ inú tíra Ibn Kathir wo wọ́n Ibn Kathir àfáà orúkọ àfáà nù àbí ẹ̀hẹ́n tíra Ibn Kathir tíra rẹ̀ kò ilé tí ó ń tíra kan èyí ló ń tíra pẹlẹbẹpẹlẹbẹ ó ń tíra jàǹkàjàǹkà yìí tíra rẹ̀ wo لا إله إلا الله لا إله kílókọ ọkùnrin á kílókọ rẹ̀ ní igbó tọ́yè tọ́yè abdul tọ́yè pàtó ìgbọ́ lọ́wẹ́ sọ́nù ọ̀yà sọ́mọ̀ ilé ìdúnwò ó ní kùránì ọ̀tún wa mọ̀ ọ̀rọ̀ ń pa kùránì rẹ̀ pa òdìdí àlùkò á ní fi ń bẹ lágbárí rẹ̀ láìláha ìlọ́gbà Albani Albani mm, bọ́ oníwàrà ni èyẹ́ ti dárúkọ ẹgbẹ́ tẹ̀sí adúdápọ̀ tíra ìwọ́n tún ní Albani Albani bọ́ ṣọ́ọ̀mù Albani oníwàrà Albani <laughs> eh, eh, eh, oníwàrà oníkùrá ní wọ́n dákẹ́ àdúrà lórí ara rẹ̀ o sọgbọ́ ìjẹnu ọ̀rọ̀ abẹ́ gbé yùn náà kọ́l sẹ́ni náà tún bàálẹ̀ ni wọ́n bí ọjọ́ wọn lọ ṣe mú lọ́jà ni wọ́n bá sì dé mi náà mọ́ gbé wọn lọ́gbọ̀ mí àjọ wà ní fúnra wa ni àìwà mumtaz nínú tíra tafsir ibn tafsir ibn tafsir ibn ni alọ́rọ̀ náà wà àmọ́ torí pọ́ ronúkọ tó sọ ọ̀ ní tí ìgbẹ̀bùn ní sí ẹ ìgbélé iná sọ dájì ọ̀hún méjèèjì ẹ fún wọn ní 500 alaikum salaam wa rahmatullah náà tẹ́kùn gbọ́ wa ẹgbẹ́ dáhùn sí question mi àwọn kan mẹ́rin tó dọ̀nà yàn kọ́mọnìyàn lọ rí kọ́ káṣù lọ nílé ayé wa ta wá yìí kí ni nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà ó yẹ ká lọ kọ́ àwọn nǹkan mẹ́rin kan bẹ ó yẹ ká lọ kọ́ ó yẹ ká lọ káṣù wà nínú ìgbésí ta kọ́nu tíra yìí kí làwọn nǹkan naa náà. káwọn yẹn lọ ká lọ wá ìmọ̀. náà nípa nípa ẹ̀sìn àti nípa ọlọ́run àti ọ̀hún ní àlọ́lá. sọlá àlùsọlá àìwá. ẹ̀kẹ́ ti bí ẹ̀ma kòtò sí ẹ̀ma kòtò sí àmì sí ẹ̀ma ti jẹ́tọ̀ ẹ̀ma bí ẹ̀ma ti ẹ̀ma. àìwá. ẹ̀kẹ́ ta sí ẹ̀ma kòtò sí. àìwá kí wọ́n yẹ sùúrù lórí kíni. Aywa. Gbogbo dẹ́wà kalẹ̀ yìí kílẹ̀ rí rẹ̀. Àlàyé wa ni ọlọ́run pẹ̀lú àdùnmá àwọn ọ̀rọ̀ ìgbà mẹ́ta nínú ẹgbẹ̀rún kan lọ́kọ̀ọ́. ó yẹ máa yọ ẹ̀rí pọ́ìntì kọ̀ọ̀kan jáde nínú súra yẹn ẹ máa yọ ẹ̀rí pọ́ìntì kọ̀ọ̀kan jáde nínú súra tẹ́ka ẹ̀lú sáà ẹ sọ pé aláwọ̀kọ́ ní ká nímọ̀ ẹ̀rí ká nímọ̀ yẹn dánú la asri ká máa ṣiṣẹ́ tọ́ ẹ̀rí rẹ̀ dánú suratul asri ká máa ṣàwọn èèyàn sí ẹ̀rí rẹ̀ dánú suratul asri ká máa ṣe súnkò ní bàbá pàdé mẹ́ ẹ̀rí rẹ̀ dánú suratul asri Ayúwà. Ọ̀rọ̀ mọ̀ tẹ́lẹ̀ ní àwọn tó ní bàbọ̀. wá ní connection tó wà láàrin ìgbàgbọ́ àtìmọ̀ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ìgbàgbọ́ àti ìmọ̀ Masha Allah, an ta kuwe, tó yá ilẹ̀ kejì. Náà, á rí àwọn ọmọ ṣe ọmọ àìwá ẹ̀rí kámọ́ pẹ̀pẹ̀ sí ẹ̀rí kámọ́ pẹ̀pẹ̀ sí àìwá ẹ̀rí kámọ́ ṣe sùúrù lórí ìdáwà bá mẹ́rin ما شاء الله تبارك الله بارك الله لك وبارك عليك ونفع بك ورفع بك راية التوحيد والسنة ما شاء الله ادعى جاني موتو ادعى لا بإذن الله ẹsẹ́dà káàkì ń ṣe وفيني 5,000 naira بارك الله láfíì وجبت jẹ́

gbogbo àtọ́ bá dé pé wá máa kí ni ó lọ́jọ́ mi nìkan tàbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ṣàwáṣí mùsùlùmí sọrí wọ́n bá ti wọnú bíbélì tó ń wọnú tata kìíní kan ó tún máa wọnú lúkù ó tún máa wọnú jọ́ọ̀nù ẹni tí wọ́n ń wí kò yẹ ṣe pásítọ̀ láàrin wọn kò yẹ ṣe yàtọ̀ di pásítọ̀ just ordinary alọ́sọ́ọ̀sì ìdúrà ti ní lè mọ̀ ìmọ̀ àmàwọn ẹlòmíì náà táwa jọ jẹ́ bíbẹ́ẹ̀ táwọn jẹ́ mùsùlùmí tán máa ń kírun gan ẹgbẹ́ bá pè ya kíní nítorí ya kíní ẹ máa ń kírun ayé ẹ̀kọ́ áyà tó ní a máa kírun ń bolówó àánú àlùkùránì mọ́ wà nínú jẹ́ àwọn mùsùlùmí ẹlòmí ni a máa gbàwẹ̀ kò mọ́ bí tó wà ní àlùkùránì áyà tó ní ó kẹta ah, náà bá polówó nǹkan míì fún wọn easily náà máa lọ ìdílì abúlé àmùsùn tàbá ń sókún wọn kó wa lọ́mọ lọ wọn gbà wá lọ́wọ́ ẹ̀yẹ àwọn ọmọ wa ti di kíní kan ìmọ̀ làwọn ọmọ wa ò ní náà fi ń kó wọn mọ́ wa lọ́wọ́ ẹja lọ wá ìmọ̀ tó yẹ kóró ọlọ́run mọ́tà àṣogún mọ̀ fẹ́ nìkọ̀kan wa ó jẹ́ ká lè máa rìn lànà máa ìbéèrè mi mi ọ̀yà sàtúnù tàbí mo fẹ́ mú ìbéèrè lè máa ní agbára ìjìnlẹ̀ mọ́ ní o ìjìnlẹ̀ kí mo pé Allahu Akbar ẹnìkan aṣọ ní ẹni tó pè ohun ẹnìkẹ́ tó wá di 5,000 naira fún wọn ọlọ́run bá fàlùbáríkà sí ohun ẹni pé ìyẹn tó gbọ́wà tó lórí ibá mi ìmọ̀nú ìmọ̀ máa ń kó ìbáyàn jẹ́ ọlọ́ ìmọ̀ ọlọ́mọdé àfihàn tó fi ṣe kó ń jẹ́ fẹ́ ìbéèrè tí wọ́n béèrè yìí mo sọ òfin tó béèrè ìjìnlẹ̀ mọ́ ní o tó bá pé gbájú yìí ní sánú rẹ̀ nǹkan fún kìnnì kan o tó bá sì mọ́ á nǹkan ńlá lọ́mọ o. bẹ́ẹ̀ kí n mú o tí o gbóyún ká yíyọ rẹ̀. Abdul Latif àbíkí ló kọ rẹ tí mo gbá kọ rẹ. Gịnị ni ìtumọ̀ Gịnị kí ni ìtumọ̀ wàlàásù ìgbé o ọ̀yá ọlọ́wọ́ bá fi àsìkò àṣírí búra ó gbà rí ó gbà ìjọ kọ̀rẹ́tì ká tú àyà yẹn pé wàlàásù ọlọ́ni mo fi rọ̀lẹ́ ayé búra tó fi ìmọ̀ ṣàlàyé pé kò kọ̀rẹ́tì rẹ̀ ìmọ̀ tó yẹ kóró fi ṣàlàyé pé kò kọ̀rẹ́tì táwọn tó wà láàásìrì sí ìrọ̀lẹ́ ayé ẹgbẹ́ kíní tí o sọ̀rọ̀ fún ee eh, gbogbo sọ́run rẹ̀ níbi yọ yìí mo tó béèrè mo ti sọ pé ìjìnlẹ̀ ìmọ̀ ó ó mẹ́kànlẹ̀ epo títà ní wọ́n tó yìn la ilaha illallah ó sì gbà ó sì answer the first question oh oh ó máa ṣe òkú ojúlówó rojú sàánú àmàkejì bí lọ́rọ̀ ma láti wọ́n ní ó sàánú ara rẹ̀ kọ́ nígbà lọ kọ́ gbẹ̀ kalẹ̀ náà ní òyìnjú ẹ̀ fún ah fuad alágbára ni ó jẹ́ ọjọ́ gbogbo ẹ̀gẹ́ gbórúkọ ẹ̀ ní ọ̀sẹ̀ ẹ́ torí bọ́ọ̀dù yẹjú ọ̀rọ̀ mọ̀ kò yé ni àwọn ẹja wù tí wọ́n lọ́wọ́ náà wọ́n bí ayé sọ̀rọ̀ mọ̀ àìdá gbọ́ ní ọ̀sọ̀ bóyá fapdon wà láàásù kọ́kọ́ tuntun náà tó àwọn tuntun inú túnmọ̀ wà láàásù fi tẹ́tẹ́nu rẹ̀ ká gbọ́dọ̀ yìí ẹ máa rò pin ọlọ́run tó yóò lè tó sí nímọ̀ báwọn tẹ́ mọ̀ òyàwó náà ọdún yóò mọ̀ sí ní pamọ́ wọn náà wọ́n sì gbogbo wọn gbà tó títọ́ sọ̀rọ̀ mọ̀ wọn ò fi wọ́n mi ọ̀rọ̀ mọ̀ ní ìwà ìdáwà kó láìkìlì kí nǹkan ti ìmọ̀ ó dágbára gan oh, sheikh asheikh ẹ wá sọ sheikh fọdí ìlàtò sheikh almigo albotani fuad ẹ máa rí yóò mọ́ ní fi ó yá ṣe fuad fadal kí ní túnbọ̀ wà láàṣọ ọlọ́run fi ìrọ̀lẹ́ búra correct ìdí ẹ̀ lè tú báwọn ẹ̀sìn mọ́ ń tú pé ọlọ́run fi ìrọ̀lẹ́ ayé búra rárá wà fúfú ẹ̀ pẹ̀lú ìmọ̀ bí mo ṣàlàyé pé èèyàn lè tú bẹ́ẹ̀ bí mo ṣàlàyé pé èèyàn lè tú bẹ́ẹ̀ ó yá àkọ́ áàdì gbogbo wọ́n sì rú ọ́ sí bẹ́ẹ̀ wọ́n sì wá àà Ọ̀pọ̀lọpọ̀ tó kúrò ní wọ́n ìbára dáwọn ìwọ̀n. Kó gbé ẹgbà kí lọ rẹ̀, wáàdì. Nígbà bá ti lẹ́ Wa alaykumus salam wa rahmatullah. Naam. Ṣọ́díá ẹ̀ka lẹ́wọ́ ṣọ́sẹ́yìn. Obìnrin ní sọ̀rọ̀ àbí? Ok. Wal asri, kí ni túmọ̀ rẹ̀ máa? Ah. Ah. ẹni àláàfin ìrọ̀lẹ́ ayé òbíbúra ókè ẹjà bèèrè mímà wàlfàjìrì kí ni túmọ̀ rẹ̀ wàlfàjìrì kí ni túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni mà wá ìjẹ́jú wá kan láwọ̀kọ́ ní àláàfin ìrọ̀lẹ́ ayé búra ẹ wá sọ pé àláàfin àlfàjàrí ayé búra àsìkò ní àsìkò àdáṣe ìfúra níbi ọ̀la ẹ̀. ok bọ̀ ẹjọ́ á fi ayé kun tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok báwo lẹ́jọ́ á lè sọ pé báwo yẹn ti máa ń tu sí ìrọ̀lẹ́ ayé yẹn bóyá kò rí bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún wa pẹ̀lú ìmọ̀. àgbọ̀yìn mọ́mọ́ ok. okay ìgbà tó ń sọ pé òun ti ìrọ̀lẹ́ ayé ọ̀gbọ́n àtàwọn ah. òun ti àsìkò ásòlẹ̀ òun ti tura ó wá lọ́tọ́ lọ wípé ilẹ̀ yìí ká ọ̀sẹ̀ òkè dájúdájú àwọn ọmọ ìṣẹ́ wà nínú òfò láti ìrọ̀lẹ́ ayé ètò tó bá di tó ẹ̀yìn ayé. meanwhile meanwhile meanwhile kò ń ṣe àkókò yìí nìkan làwọn èèyàn wà ní òfò. kódà ń tọ́jú ayà yìí ń sọ̀kalẹ̀ lásìkò ànẹ́bùwà Muhammad sallallahu alaihi inú kí làwọn èèyàn wà ah. ok àdìsàlàyé ẹ lọ gbọ́ bóyá first sí first class náà second ẹ lọ gbọ́ first class lórí ọ̀rọ̀ yìí nínú orí péjì yẹn ẹ máa rí àwọn àlàyé nípa intanṣọ yìí tẹgbọ́mà ọlọ́run àti sọ́pà ẹ lọ tún lẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ gbọ́ nípa ọ̀rọ̀ alùsùlù aláàfà the first lecture tá a ṣe clarification ọ̀rọ̀ actual asiri ti rọ̀lẹ́ ayé nkankan clarification rẹ̀ ó wà more detailed ní ibi ìjókòó yẹn ṣẹgbọ́mà all right ẹ má bínú àánú lè fún yín ní ẹ̀bùn alálẹ́ yìí tó bá di ní ọjọ́ ní ọjọ́ rẹ̀ sáláwọ̀ àlékún wọn. wọ́n lè wá tíráyè hello láti kọ́ sí. ẹ̀ka fún ọ ní ẹgbàá ẹ̀ má bìbò ẹ̀sìn nọ́mà tí ó sápọ̀ ní ọ̀dà ọ̀yẹ̀ tí wọ́n pa rẹ̀ ẹ̀dá fún ọ ní káàkiri nǹkan gún ọ lọ́wọ́ ayé ẹ̀kọ́ ìgbọ́n jẹ́ lè pè àà àwọn obìnrin ní ìbẹ̀rẹ̀ ọtí lọ́sàlátù látàrí ọlọ́run mọ́yọ ọdún náà wọ́n rí dáhùn orí ìdádáhùn àdíkìyàn kan máa ń dáhùn lọ ṣé wọ́n gbàdúrà kọ́lọ̀ ọmọ jẹ fún wọn gbà nǹkan máa ẹnìkan ní mọ́ sí ánsà àwọn inú ìwọ ánsà tẹ kọ́lẹ̀ bí akọ́bí àfẹ́sì ní báwọn ìmọ̀ ẹni tó wá pè wọlé pẹ̀lú kọ́bí dẹ́yìn àwọn ìta abẹ́rẹ́ dáná ni wọ́n dáhùn wọn ok assalamu alaikum wàhálẹ́kùnmù sálàm wọ́n ní bẹ́ẹ̀ tí ẹ dáhùn díẹ̀ tẹ dáhùn yẹn náà pé agbọ̀rọ̀ fún yín nìkan ẹ sẹ́ndì àkáǹtì yín sórí nọ́mbà tẹ bá sọ̀rọ̀ yẹn pẹ̀lú gọ́lọ́ a máa wọ́dù yín ní two thousand naira barakallahu fi. ní ìtura mo ní mo múra tọrọ ara rẹ ọ̀rọ̀ lọ́tẹ ẹlẹ́ni lọ múra sí. ah ok ẹnìkan ti di wá dìdí mo yín o. wọ́n ní ká fún wọn ní 10,000 naira owó àwọn ah, ah. ọlọ́run pé àwọn náà eh, because ó lè dákà ìwò pé á ah, obìnrin ló lè ẹ̀kọ́ yìí ní ẹ̀kọ́ tí ẹ̀yí ìjẹ dárúkọ yìí sẹ́yìn lẹ́fẹ́ gbà bèèrè mi nìsìn alékùnmù sára àmọ́ra ọ̀tọ́lá ṣé kí n bèèrè bèèrè mi sọ́yì ekiti maṣàlá okiti ok ókè kwẹ́sàn mi nílé yìí pẹ̀lú yìí ókè áyà kan wà ní Al-Qur'an bí kọ́ àyà yẹn já mọ̀ pé ìmọ̀lá kọ́kọ́ mọ́ ní síwájú ká tó mọ́ sọ̀rọ̀ àbá tó fẹ́ mọ́ ṣiṣẹ́ ọlọ́run kọ́kọ́ dárúkọ ọ̀mà hello hello àwa ń gbọ́ ìkílẹ̀rì o èyí wọ́n takọ̀ ní ẹ̀hẹ́n àyà tó júwe pé ìmọ̀ ní ká kọ́kọ́ ní síwájú ká tó mọ́ sọ̀rọ̀ àbí ká tó mọ́ ṣiṣẹ́ kí ni áyà náà ẹ o ah. àbára látẹ́kìtì ẹ̀lò ìgbẹ́lò gan ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹ̀ ìmọ̀ ìmọ̀ ẹja gba ẹnu yìí sáì ọlọ́run sọ pàdé wájọ́ mi ìyẹ́ ọjẹ́kẹ́ iná mọ̀ pé ìmọ̀ yẹn pa kílẹ̀rí dà kílẹ̀rí kò wá ó dáa ó dáa ẹjẹ́ sọ báyìí ẹjẹ́ ìbẹ̀rẹ̀ pẹ́ntàn míì torí pé ìfẹ́ ń kí ìmọ̀ yẹn lásán áà ah, kẹ́ ìmọ̀ yẹn ẹ̀dí ẹ̀ ń kọ́lẹ̀dì àwọn tó wà ní ìpé ìmọ̀ àbí àwọn ẹ̀ kọ́lẹ̀dì yìí so wá ń sọ ìmọ̀ ìmọ̀ yẹn ẹjẹ́ tó bèèrè pẹ́sẹ̀ yìí afá wa al-Imam Shafi'i rahimahullah ó sọ ọ̀rọ̀ kan pa ẹja gbé kọlù ẹlòmí o ẹgbẹ́ o wàhálà ìkọmọ sọ́rọ̀ àmọ́ra ọ̀tọ̀lá ẹ̀pẹ̀lẹ́ o mo rò pa àbá ní gbẹ̀yìn tí ìdíwò yìí o mo rò ní kí mo pé ní jẹ ọmọ ilé jóná gbogbo wa ṣùgbọ́n ẹlẹ́ka jíra fún ara yín ẹlẹ́ka jíra fún ara yín ààrẹ ah, àti ní títú sí mi lọ́wọ́ nù mi ọ̀rọ̀ tí sáàfì sọ nípa tó lọ́tọ̀ ẹ ẹ̀ka fún pẹ̀lú èdè lárúbáwá ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ mọ́ owó tíra mi ìmáàmù sáàfì sọ nípa súrọ́tù ẹka mú pẹ̀lú èdè lárúbáwá ẹ̀ẹ̀dẹ̀ gbọ́dọ̀ wo tíra níbi tẹ́ wà ọlọ́run ọba lọba tí ń bá mi sọ ibú ẹ̀wò tíra rẹ̀ ẹ̀wò tíra náà لما أنزل الله ṣẹ́ṣú ọ̀pọ̀ orílẹ̀ ti káà bẹ̀ wọnú tíra ẹṣú ọ̀pẹ ọ̀rọ̀ ẹ kà mí lórí ni abẹ́ ìwọ nínú tíra orílẹ̀ ti ká kí wá lórúkọ ìmáàmù Ṣáfi'í gangan kí lẹ́gbẹ́ aṣ wa ah, gbogbo èrè gídẹ́jú gbá o afẹ́ iná ni owó 5,000 naira ẹmọ jẹ́ ẹkùnlọ ẹkùn ní wọ́ta àmìnà tẹ́yìnà náà tẹ́yì ṣọ́n sí kìnnì wọn bákí parí kó mú sára mọ́ra pàtàkì marhaban barakallahu fikum kí lẹ́rí ẹgbẹ́ kí mi dáàbí àbí kí lè lọ́wọ́ yìí ẹgbẹ́ òkè òkè Imam ah, Muhammad ibn Abdul Wahhab rahimahullah nínú àwọn ìjòkó mẹ́tẹ̀ẹ̀ta ṣe gbogbo báàbù báàbù ta kà kan wà tá fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn àdúrà tó wá sọ níbi mẹ́tẹ̀ẹ̀ta lóṣẹ̀ṣẹ̀ bá ń sọ nìkan ó tán very simple question imam muhammad ibn abdul wahab ẹ̀sìn gbọ́ mi ẹgbẹ́ kọlu ẹ̀rù nígbà tó àti gbọ́ ẹ̀bà <laughs> na salamu alaikum alaikum salam ṣe gbọ́ mi dáadáa tọ́ì Muhammad ibn Wahhab rahimahullah àwọn ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn níbi bábú àkọ́taka ẹlẹ́gẹ̀ẹ́taka ẹlẹ́gẹ̀ẹ́taka àdúà náà fi ń bẹ̀rẹ̀ ẹbá mi ká àwọn ya yẹn pẹ̀lú àdúà àwọn ògbọ́nà yóò ha ẹ mọ́ kí bèèrè mí ìbèèrè mí à ní ìbèèrè mí ẹgbà ẹ̀rì ìbèèrè mí wà ní kúmù sọ́rọ̀ ẹ̀dọ́kùnlẹ̀ kan Ọ̀yá ẹ ẹ́sà pẹ́sàn ẹgbọ́ mi. Ìbéèrè yẹn ni pé mo yíò àdáàdọ́mọ́ ti kọ́ nínú tíra tá ń kà lọ́wọ́ yìí a ti kọ́ báàbù mẹ́ta gbogbo báàbù àkọ́kọ́ ọbẹ̀ àkọ́kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ rọ̀bá àdúà ló mọ́ ń ṣe kí làwọn àdúà tí mọ́ ń ṣe òun àkẹ́kẹ́ ṣẹ́rún ní ìkòsí tòsí kí ló rí bàbá àtàkọ́bà lè náà ẹ padà wá jọ mi irú ẹjẹ́ ká dáhùn àwọn ọdún wẹ̀yà ìlẹ̀ ó gẹ́ ti gbé ẹnu ẹni pẹ̀lẹ́ kan nọ́bà ìdí pẹ̀lẹ́ kan wà lè kó mú sọ́lá àmàrà ọ̀tọ̀lá ẹ̀mọ̀rà ẹgbẹ́ dáhùn ìbéèrè

sáré nù. ẹ̀lú ó jẹ́ ẹ̀gbọ́n ni Muhammad bin Abdulwahab fi máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ní bábú aláwọ̀kọ́ta kà ó ṣe bẹ́ẹ̀ ní bábú ẹlẹ́kejì tá kà ayò ìyẹn ẹlẹ́kẹ̀ẹ́jì ń kọ́ kí ló tún lò kí ló tún lò níbi ẹlẹ́kẹ̀ẹ́jì ẹgbọ́sà ẹ̀sọ̀tà lákọ̀ọ́kọ́ kí ló tún lò níbi ẹlẹ́kẹ̀ẹ́jì ìbéèrè ẹ̀yọ̀ kan náà ni àwa ti kọ́ bá mẹ́ta báyìí lórí ìjòkó wa ní ìbáàbù mẹ́tẹ̀ẹ̀ta àdúrà ló dẹ̀ fi bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ tò tẹ̀léra wọn ni àdúrà mẹ́tẹ̀ẹ̀ta la wá ní kẹta fún wa ọ̀rọ̀ ní clear ẹ̀ o à ìmọ̀ bá jẹ́ ṣe ó clear ó sì yé yín ok mo wá ní pé báàbù mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn yẹn àdúà yẹn ni ó ń ṣe ní báàbù mẹ́tẹ̀ẹ̀ta àdúà yẹn mo wá fẹ́ kẹta fún mi àdúà báàbù alákọ̀ọ́kọ́ àdúà báàbù ẹlẹ́kejì àdúà báàbù ẹlẹ́kẹta so bẹ́ẹ̀ tó pé ìlà mùràhìmọ̀ kàlá ẹ ti ka àdúà báàbù alákọ̀ọ́kọ́ ó yá kí àdúà báàbù ẹlẹ́kejì. àẹ́rántí ẹ̀rántí ẹ̀rọnú ẹ̀rọnú ẹ̀rọ ẹjọ́ ẹ̀rọ ẹwà lọ́bá ẹwà ọkùnrin dúdú ìjílókọ̀ rẹ̀ àbúwáfẹ́ Moab ẹ̀yà pàtàkì àwọn اعلم رحمك الله وان اعلم رحمك الله تو اقاتهم ما شاء الله ẹ ọkùnrin dúdú yìí náà jẹ ìrìnà ọgbà kan máa ń ṣe fárájọ yìí ìlàm àrṣádàkàlá lìgírí ìtọ́ àti mọ̀mtáàz ọ̀yà àbá ẹ̀kọ́ fún wọ́n ti kékeré mọ́ bọ̀ owó tó pọ̀ jù fún òun a máa fún ní tí ó pọ̀ jù fún ẹgbẹ́ rẹ ní awúlẹ́gbọ̀n àti wálẹ́gbọ̀nsẹ́gbọ̀n rẹ lọ́dọ̀ dáhùn bọ̀ǹkan láró dáhùn ẹ fún ní three thousand naira. a inú rẹ̀ fi wá fẹ́ yí ọya múra sí jẹ́ ìwòsàn ní ẹ̀jú mẹ́sọ ilé ìdímọ̀ ní ẹ̀rọ ya múra sí bára tọ̀lá fi náà wà tí ó a sì lè ní ìbéèrè a sì lè ha ìtì àwọn olóògùn alókò kan àyíṣọ́ wà lọ́wọ́ rẹ̀ tó wà nílé ìwọ̀n lọ́sàn ohun tọ́ì ok a tó lè ká fún ọmọ 5,000 naira àwà inú rẹ̀ dùn sáì ìntẹ́sẹ̀ ìntẹ́sẹ̀ ẹgbẹ́ bàbá ìtìkì náà ẹgbẹ́ àgbẹ́kì náà wà ní gúnmù sàlámù lẹ́yìn lẹ́kìtì عليكم السلام ورحمة الله sẹ́yìn lẹ́yìn pè láti kìtì lẹ́ẹ̀kan mo lẹ́bí pè ẹ̀rẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ tí a ń tàkọ́ ẹ̀sọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀sìn wọn òun nẹ́tíwọ̀sí yóò dáa tọ́ ẹja mú àwọn èèyàn tó máa ń jókòó náà ọkùnrin ohun no o ti dáhùn question lára ẹlòmí rọ̀kí rọ̀kí bàbẹ́ kùtà jẹ́ rọ̀kí jẹ́ kí máa rí ọdí pé náà ìdí mú ojú tèmi bọ́ọ̀sí ìdí ìdí máa rújú rẹ̀ rádá gẹ̀gẹ́ sọ́fẹ́gbà bèèrè nàbọ́gbà sọ́ọ̀sàdúà lè ní pé ọlọ́njẹ́ lè bí máa sàwàbọ́ sàdúà ẹ́ wọ́n ṣe ok ayà tí mo bèèrè lọ́wọ́ bákan bá ilẹ̀ kan ẹ̀ ayà tó sọ fún wa pé ìmọ̀lọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ kọbùlà lè kọwó lé wà láàmà kí ni ayà ẹ̀ gbogbo ni èsì mọ̀ báyìí sọ́rọ̀ jẹ́ báyìí báyìí sọ́rọ̀ mọ̀ tọ̀rọ̀ sí lórí ẹ̀rọ bí ábẹ̀rẹ̀ nígbò àbá áyà tó júwe pé ìmọ̀ ní o mọ̀ ní mọ́ ṣáájú o áyà ké ọ̀nà ni ọ̀nà ni ẹ̀ ẹ̀rọ kínkínní kan wà ń bẹ àbẹ́ni ìborí díẹ̀ fa'alam aywa fa'alam annahu la ilaha illallah ah. ah ah gbogbo àwọn ilé ìwòsàn àwọn ilé ìkàtàrù wọn gbogbo orí ọmọ rẹ̀ ah ah ah ah ah rọ̀kí ibù rọ̀kíbù ọ̀sẹ̀fìrú ọ̀sẹ̀fìrú kọ́ wọ́n gbàgbà àkúmọ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníṣà ọ́nà oníṣà ààrùn ọ̀yá fún mike oníṣà kékeré oníṣà tó fẹ́ rẹ̀ báyìí tọ́wá gbọ́ àdúrà kan ní ọlọ́mọdé lẹ́ni ẹni ó gbà síwájú kìí ṣe bí ìwúlé sára lẹ́yìn tó fẹ́ gbà sí lọ kí ìlú ṣe yọrọ mọ́ ọ̀yá máa bọ́yá yìí náà ní ibi láti ń nǹkan àyà tó ní ká ọkọ̀ sọ̀rọ̀ ìmọ̀ síwájú ká tó mọ àmín ọkọ̀ nímọ̀ láti ká tó sọ̀rọ̀ àti ká tó ṣiṣẹ́ àyà wo ni. The Bluetooth device is ready to The Bluetooth device. kò sọ nǹkan gbẹ̀bẹ́lómi ìkánà náwọ́ mẹ́ gbẹ̀bẹ́lómi gbẹ̀bẹ́lómi nínú àwọn ọmọbìnrin rọ̀kíbù ọjọ́ ẹ̀ṣọ́ àmáìsì lọ́dọ̀ àwọn ọmọ náà ó yá ìgbà ọdún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́mtáz bárakàláwí kò wá sí tán ní ìbá farabalẹ̀ ayàkọ́ ni yóò mọ́ nínú ayà ẹni tí wà analyze fa'alam annahu la ilaha illallah kí ló indicate kalọ nímọ̀ bẹ́ kí ló indicate pé ìmọ̀yẹ́ wá síwájú ọ̀rọ̀ kí dà ló represent pé ó tún síwájú iṣẹ́ nínú ayà ẹ̀ ó ń dáa àbí ògbọ́mọ̀ ni ah, ah, ìwò bèèrè náà ní ọkọ̀ wọn wá lẹ́lẹ́kọ̀ọ́ bá wọn ìbéèrè ẹlẹ́kọ̀ọ́ ló bẹ́ ń dáhùn kò sẹ́ ánsà mọ́ àìkò kan báyà ni ọmọ báyà ṣe túmọ̀ ẹ̀yẹ́ tí wọ́n gbàgbọ́ yá yà ẹ̀ ó láti mọ̀ kẹ́ni yẹn mọ nǹkan tó ánsà ló tọ́ ẹni kó bá gbé fèrè wá padà tí ò bá ti mọ́ bá gbé property wa àbá ẹni tí dáhùn lẹ́nu àríyàn ẹni bá ti dáhùn ọgbọ̀nà dáhùn lẹ́nu ìjẹ́ ọjọ́ kan kí ní sáré mú sí náà náà kí lẹ́pẹ́ ẹgbẹ́ ẹ̀dì dáwọn lẹ́ẹ̀kan àbí ẹgbà ẹ̀ẹ́dẹ́gẹ́ lómi náà tó pè ìbájẹ́ ti gbà yóò ẹgbà àbẹ́jáde try náà ok alama annahu la ilaha illallah bóò ní àyà yẹn ẹ má bìrúta kí ló túmọ̀ sí lọ wá nínú àyà yẹn kí ló túmọ̀ sí pé ìmọ̀ yẹn ṣíwájú ọ̀rọ̀ kí ló túmọ̀ sí pé ìmọ̀ yẹn ṣíwájú iṣẹ́ nínú ara ẹ̀ mo fẹ́ mọ́ jápọ̀ ẹ̀rọ ẹ̀fọ́dọ̀ mọ̀ pé báwo a ní ara láìjẹ́ áyà áyà yẹ́sà yẹ́sà eh, yẹ́sà áyà ọmọ oníkẹ́ bá analyze ayọ̀ á ìtìmọ̀ mí ní ẹ̀tú àyà fún mi mú mọ̀ túnmọ̀ àyà tàà ní ní ẹ̀tú àyà a ní ẹ̀sàlàyé báyà ẹ̀ ṣe júwe pé ìmọ̀síwájú ọ̀rọ̀ ìmọ̀síwájú iṣẹ́ gbogbo ẹ̀ látúndọ́ta ń ṣàlàyé àárín Ah, ẹ má bínú sáà ẹ padà wá jọ mi ọlọ́run tó pàdé wa bárakàlá bíkùn ẹ̀záàkùnlá pẹ́rà ẹ ṣeun àwọn sáàfẹ́ sọ tí wọn èmi sì ń bèèrè tèmi ẹbà ẹ̀tẹ̀bálẹ̀ ìjẹ́bọ̀ tẹ̀sí ayẹjú mọ̀ rí tí wọ́n fọwọ́ fún gbáyé mọ́ ṣe kí ọ́ ti kọ́ méjì ní kẹ́nu ká gbọ́dọ̀ wí ní ọlọ́wọ́ ìmọ̀ ayọ́ ó ní alkhawf kò ní yóò bá ní yóò bá ní wíjọ béèrè ní ó ní kí ni ó ní ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀dá ẹ̀wọ́ ní ọ̀rọ̀ أيوة ممتاز بارك الله فيك mo yẹ ń dẹ́rù báyìí wá ń bò náà ọmọ bẹ̀rù mọ́ nígbà ọmọ bá ti sú ọ̀fọ̀ ẹ̀ oúnjẹ kan máa kan máa jí pẹ́ńtẹ̀ kan máa gbọ̀n wàá dúró ni bàbá jọ gbé wàá tó ń tọ́ ọmọ náà lọ sọ láàrín tọ́ọ̀lù rẹ̀ rí sọ́jú tọ́ọ̀lù rẹ̀ rí má jẹ́ kí nǹkan kan máa intimidate ẹ̀ má jẹ́ kí ni jama sọ́jú tẹ̀ bá فليدقق من طلب علما فلماذا فليدقق tó bá ti wá ìmọ̀ máa mọ ìmọ̀ yẹn jìdòjìdò tó bá ti wá ní kó wá lọ ní kìíní kan ìmọ̀ yẹn kó jẹ́ ìmọ̀ tó dá ìlójú yẹ̀kín tó bá ti wá ní yẹ̀kín yẹn ọ̀rọ̀ mọ́ wá délẹ̀ jẹ́ kí ẹnìkan ṣe wá tó wá díwájú ẹ̀ wá bí ọ̀rọ̀ ìmọ̀ bí awájú ọba wájú pẹ́sidẹ́ntì wájú gọ́ọ̀nà àwa ní kó wá àdírẹ́sì mọ̀ tó bá ti lọ́hùn pé yìí gọ́vnà yìí gọ́vnà ẹnìyẹn máa intimidate ẹ̀ ó nílé pírẹ́ǹtì ìmọ̀ àwa ní kó yá láì lójútì o èèyàn ló ojútì èèyàn dẹ̀ bọ̀wọ̀ gọ́vnà èèyàn bọ̀wọ̀ àgbàlagbà èèyàn bọ̀wọ̀ ọlọ́lá èèyàn bọ̀wọ̀ but at the same time kò tí mo bá ṣe bọ̀wọ̀ ẹni yẹn tó ẹni yóò gbọ́dọ̀ intimidate ẹ láti má lè establish fact àti olódó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ kálẹ́bà lọ fẹ́ẹ́ tẹ̀lé fìwé confidence lọ́dún ìjẹba àwọn nìkan sọ fínísì àmọ́ torí kọ́ ọmọ à ókè wọ́n ní pé ẹnìkan fún ẹ ní five k kó tóbi rẹ̀ bá sẹ́bà wọ́n ní kọ́ ọ please give him five k to buy more ever. They have a sílé here, rẹ̀ rárá ọ̀yá ẹ̀wà fún ní two thousand naira million. yọ̀ náà bára tọ́ì kò ní kálukú múra sí ìmọ̀ wọ́ntẹ́bì jẹ́dìdì lè jẹ́kẹ̀ má jẹ́ kí kíláàsì rẹ̀ kó sọnù má jẹ́ kí ní sọnù àníyàn tọ́ lọ́run láti mọ́ wáyé mọ̀ gbogbo tá ṣe yìí kí lábẹ́ kó máa jẹ́ àníyàn mọ̀ ni ó máa jẹ́ àníyàn gbé ah ẹ̀hẹ́n tó á di báyìí tọ́ì ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ẹnìkan last question ní kọ́lá yìí àbí láti ẹ̀ náà ọdúnlọ sápá ní àmì òkú ọlọ́run sọ padì wà àti lọ wákàtí kan tọ́kí wà ó ti dáhùn àwọn ọdún ìjọ láti ẹ̀ta àà wákìí ẹ̀yẹ́ ìpé wákìí ní wákìí sí pẹ́ ọ̀ gbàdúrà náà gbàdúrà ti bàbà kalẹ̀ mo ti kí ọ ni. ẹ̀bà ìwọ̀n náà gbogbo ayatọ́ ánìkú tó lọ rẹ̀ ìbàkẹ́bà ọlọ́pàá sí mi lẹ́bà rẹ̀ tí wọ́n náà wà lọ rẹ̀ bà lóòtọ́ àbúrò rẹ̀ wà ẹ́ olùmọ̀lá gàrí lẹ́gbẹ̀ẹ́ àti gàrí ìbò ìjẹ̀bú yíbò ṣọ̀bá yíbò ló tún jẹ́ right right right tàwọn ló mẹ́ta òní ṣìnà wàkíyì ah wàkíyì ojúlórójú sàánú àmá kìí ṣe bí ọ̀rọ̀ mọ̀ lọ́bàá kaná ṣùgbí tí bàbá ìkì sọ̀rọ̀ in tó tóbi jù nínú tọ́lọ̀wọ́ bá pa wá láṣẹ àti in tó tóbi jù nínú tọ́lọ̀wọ́ bá kọ̀ fún wa nínú Al-Qur'an kí ló tóbi jù tọ́lọ́wọ́ bá pa wá láṣẹ rẹ̀ kí ló tóbi jù tọ́lọ́wọ́ bá sọ pé ká jìnà pẹ̀pẹ̀ nínú gbogbo àṣẹ ọlọ́run nǹkan tó tóbi tó wà lókè pátápátá kí nìkan náà nínú gbogbo àṣẹ ọlọ́run nǹkan tó nínú gbogbo mọ́ṣemọ́ṣe ìwọ̀ tọ́lọ́run ṣe léwọ̀ ní tó wà lókè pé ah mọ́ débi wà débi gbogbo nǹkan mọ́ débi eléyìí o níbi àṣẹ ẹ̀ náà tó bá ṣe gbogbo nǹkan ògbọ̀rọ̀ mọ́ṣe léyìí o ọyá àfà ó ti tẹ̀rẹ fánù mọ́lẹ̀ bóòlù bàbá òun ti sọ ni mo kọ́ bèèrè ìtọ́tọ́ mú ẹ̀yà wọn فتح الله عليك فتح الله عليك nǹkan lámùbìnrin lábẹ́ in tó tóbi jù tọ́lọ́wọ́ bá pa wọn láṣẹ rẹ̀ in tó dẹ̀ tóbi jù tọ́lọ́wọ́ bá kọ̀ fún wa kí ni àtàwọ̀hìd tí àtàwọ̀hìd ní ẹyọ lọ́wọ́ tó tóbi tọ́lọ́wọ́ bá kọ̀ àgbìyàn àti sọ̀rọ̀ láti tó láàrẹ̀ Káàkiri lónìí láti lẹ́yọ̀ kan níbi ìjọsìn ló tú ìjò nínú tọ́lọ́wọ́ bá pa wá ní àṣẹ ẹ̀hán tó kọ̀ fún wọn kọ́. ẹlẹ́yìn tó kọ̀ fún wa. ẹlẹ́yìn tó kọ̀ fún wa ń pè kí a máa ṣe èyí tó tóbi tó kọ̀ fún wa ń pè kí a máa ṣe èyí. ó ní àṣẹ kílẹ̀ rí rẹ̀. ọlọ́mọdé alásídẹ́ǹtì.

ọgbọ́n àwọn èèyàn comment wọ́n níbi làárọ̀ bí àwọn aláwọ̀ gba ń tọ́ dáhùn yẹn pẹ̀lú Yorùbá oníkọ̀sọ̀rọ̀ ẹ tí òun láìkẹ́ ni àwọn tó mọ̀ ń pa ìmọ̀ lélẹ̀ wọ́n ní kọ́ ká pẹ̀lú lárúbá ní tó tóbi tọ́lọ́wọ́ bá pa aláṣẹ pẹ̀lú lárúbá ní tó tóbi tọ́lọ́wọ́ bá kọ̀ fún pẹ̀lú lárúbá wọ́n tó wá máa yà wá tó ká lárúbá pé ìjọ kí àrà jíjọ nínú jíra ní tó tóbi tọ́lọ́wọ́ ọ̀ntúnu bí àbá ṣe bẹ̀rẹ̀ pé èyí tó tóbi jù tọ́lọ́run ọba pawá láṣẹ rẹ̀ wọ́n sọ lárúbáwá síbẹ̀ náà التوفيق فهو إفراد الله بالعبادة وأعظم ما نهى عنه وأعظم ما نهى ما نهى عنه Irọ́ lásán. Irọ́ lásán. Ẹjọ́ kaná sún ẹbí làwọn ọmọ ìlú bílẹ̀ àrọ̀bí ìyà tó bí ẹ̀dì náà wẹ́tà Abdurrahman Saad Abdul máa wùdẹ̀ sí ìṣọ́lá ìgẹ̀kẹ́ tó ń tàà فهو دعوة غيره ipò jẹbi ohun ممتاز ممتاز هذا هو العلم بارك الله لك وبارك عليك ونفع بك ẹ̀kọ́ lẹ̀ fún pé àápù ní owó 3,000 náírà barakallahu fik ọlọ́wọ́ fà lùbáríkà sí ibi láàgbò jù lálẹ̀ insha Allah àjọ ti lọ agbẹ́wà ti kọjá àti sùn ẹ̀sìn mọ̀ kí mo fẹ́ travel lọ́la insha Allah ààrẹ mo táǹtì bọ̀ abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala tọ́ adúlé tó fún ẹ ní ànádá 5,000 naira. ألا أبقى أبقى أبقى أبقى الله سبحانه وتعالى بمنه وكرمه أني كان له أباد أني كون هذا أبقى نعم أبقى الله سبحانه وتعالى بمنه وكرمه وعيده وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء tánítún rẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lálẹ́ yìí tí ó tó gbogbo wa náà rí tí gbogbo wa náà fi máa ma yìí tán pè ní ìmọ̀ àwọn alfa wa ń bẹ̀rẹ̀ kí wọ́n kọ́ ní ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ńlá ni wọ́n ní àìdáhàlẹ̀ ti hà yóò kọ́ ọmọ rọ́jò àwòyò hàn عند الامتحان يكرم الرجل أو يهان wọ́n níjọ́ tẹ bá ń ṣe ìdánwò fọ́mí ènìyàn nǹkan nínú nǹkan méjì lọ́mọ ènìyàn bá pàdé yíkọ̀ ẹlòmí yóò ra pọ̀nlé pẹ̀lú tó bá ti yege ẹ̀gbáàmù yẹn kí ni yóò ṣe tó fò lórí ó dùn yóò náwọ́ yóò mọ jubilé how you had níjọ́ náà sì rí ọlọ́mọ alábùkún ní òun ẹlòmí ó rí tí ní òní dùn ìdí nìyẹn ntí afẹ́ríkẹ́ ní ìkó ti lára gbogbo wa àtàwọn ọmọ tí ó ń rí àti gbogbo àwọn tó bá yẹ kí wọ́n máa ń gbọ́ lẹ́kṣọ̀ online mọ́ọ̀lì gbogbo tá à ń ṣe yìí níbi bá ń ṣe lè pa wọ́n bá ti fẹ́ wá gbọ́ lẹ́kṣọ̀ mú báírò dání mú wí ẹ̀ dání àwọn nǹkan míì bẹ ibi tí wà á ti gbọ́ rí kọ́ tó kanu sí lọ́mọdé after ten twenty years ìkànnà wà lùfà wa nígbà tí mo ń bẹ ní marhala fanawiya ní madrasatu Darul Falah káàgbà Allahu tawhid wa sunna ọlọ́mọdé àbá àti ọgbà wà fáwọn àlẹ́sìn lórí ni wọ́n ti wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ mọ́. ìkànnà wà fáwọn ọ̀dọ́tù Sheikh Ishaq ọlọ́mọdé àti ọgbà àlẹ́sìn lórí àwọn àdékì ní kanú àrọ̀bíyà sọ́dún tí ń sọ yìí tàbá di ẹgbà kí o bẹ́yìn náà ti máa ń ṣe òun àmọ́ ọkọ̀lẹ̀ kàkẹ́rọ́ à kátùmọ̀ tù àwọn kàkẹ́rọ́ à fún wọn. wọ́n ti sọ kọ́ ìdà kan nù inu kọ̀wá na kẹrà fannu ní alùkẹrà àtúlọ̀ àrọ̀bíyà fánù ní níjọ́ náà wọ́n mọ̀ pé fánù ga àwọn kan máa kọ́ ní àrọ̀bíyà àti gbogbo sàkọ́ na náà ti kó papọ̀ sínú so yẹn wọ́n ji sọ o. ila mo ti mo ti lọ lọ ta ten years ń ka tẹ́lá àrọ̀bíyà wọn kàn bá kọ́ídà parí after many years ó tẹ̀ wá more than ten years ṣe ah kọ́ídà tí ìṣáàlù sọ báyìí báyìí báyìí lọ́tọ̀ sọ́nu class just sọ̀rọ̀ dákùnjọ́ náà tó sọ̀rùn kó jẹ́ pé yóò wá lọ dì mú kọ́ídà àwọn mìíràn ti wá lò ó dìbí báwọn yẹn sọ̀rọ̀ dìbí káwọn yẹn kí o máa kàn bí kọ́yàn kí o náà káwájá gbogbo dírí máa kàn sí yálà kò sáàdù wá lówó so àwọn afáwà sọ pé yìí ń lé kí ń gbà náà until ṣé mìíràn tó wá padà bá wà ní àǹfààní kí ẹ̀ mọ̀ wà níbi ìjókòó mọ̀ nǹkan bí bẹ ó kàn sọ bí ọ̀rọ̀ akàjáde lẹ́nu àwọn afá àríkà máa ní kókàn gbọ́ náà ni mi ń wà ní tọ́ gbọ́n ìbí wa ń bẹ tọ́bi kọjá sínú sáré ọ̀lẹ́ mọ́bà pàdé ní tíra ká tó máa ní bàtà tó wá súnmọ́ àwọn afá sún náà àìmọye ọ̀rọ̀ táwọn afá sún náà máa ti sọ sọ sọ tẹ́yìn mọ́ bèèrè nínú tíra orílẹ̀ wa wọ́n ju tíra bí fún yẹn wá wá wá wá wá kánà wà fáwọn ó bá tíra sọ tíra náà fọ ni ó kọ́ mọ̀ dáadáa ó ní pdf ó ní gbogbo ẹ̀ tíra ìwọ̀n yìí sí mi ká tíra yìí kó mọ̀ sáyé lùwà gan tíra yìí láyìn lójú ọ̀rọ̀ mọ̀ gan ok mo wá lẹ́mìí pé gbogbo ọjọ́ tí máa ti rí tíra yìí máa ti kéré máa rà mo ń kó ọ̀rọ̀ tí mo sọ ẹni mo ti bá ń lé àfáà náà lọ bíi bíi two or two thousand and ten máa wo yẹ́ẹ̀lì yẹ́ẹ̀yẹ́ máa wo ìmọ̀ àti point láwọn táìmù kan ló gbéjọ ayé mo mọ́ travel lọ Kánò ma náà ni mo ń bá ìkan náà àti àwọn àtàtìrà Sheikh Ibrahim Ọ̀gáníjà mo ń bá àwọn àtàtìrà ma wá lọ Kánò Kánò ma ti lọ kó síra wọn tí ó gba wọn bá wọn mọ́ra àti kálukú mọ́ra tí mo fi mọ́ ń lọ Kánò tí mo fi mọ́ ń dé ní ìbátìrà táwọn ìbàdàn títí tó fi dé kéwì ìpadà tó àtìrà ọmọ mọ́ na wá wé mọ́ wa ó ṣe kí lọ́mọ́ ọdún tí màá tó padà fojú orí tíra ẹ̀ pé lórí ìgbà tí màá ríra òun ni first trip mi tí mo lọ ṣe ọmọra wà ló yí ẹ̀yìn ìwà ní first trip mi lọ sí ọmọra 2021 kó 2021 láti 2009 to 10 after many years ni 11 years. sọdún àmì ìmọ̀ kúmúra 2021 nìyẹn kí ní wàhálà pandemic covid sí wàtà ó wá di páwọn ní eh, flighti kọ́mọ̀bẹ̀ gbé yàn kọ́tọ̀ mú wọn kọ́tọ̀ rẹ̀ láì wọ́n láwọn pọ́ngbà náà ẹ̀lẹ́ gbé lẹ́ńdẹ̀mọ̀ ẹ̀lẹ́ gbé ẹrù yìí bá lé pẹ́ ọmọ ní àwọn òfin ẹrù mi tí mo wá dì lẹ́rù ṣe lé mi bá ní kí n mo mo ti fẹ́ ṣe kìíní so ọlá tí mo wá ní máìndì pé àmá tó sì wá mí ní December kọ̀kẹ́tà mi mo ẹ̀kí lò kẹ́ ní December mo ìwé kò ní pẹ́ ìníkẹ́kọ̀ọ́ wò mùsọ́lá àkàtà tí ń kírun èmi bá yọ tíra tíra tí mo ti wá wá sí èrè òun ni mo fi ọlá pé kó mi lójú tó ń lọ lọ́jọ́ tí mo gbé sí pé adúlémọ́ sí ìwò nínú pléèdì lẹ́kọ̀ọ́ náà tíra yẹn mo wá lọ yọ mo wá lọ gbé sínú mùsọ́lá pé máa padà máa padà rí àbá nígbà tí ó di dìsẹ́mbà èyí tó padà níbi lọ ọ̀nà tí lọ Ramadan nígbà tí èdè lọ rẹ̀ ìgbà tó rí tíra fún nígbà tá a tó wá lọ hajj ìlú tó rí la padà kí la fẹ́ múlò wọ́dún tí mo ti rí wọ́dún tí mo tó ṣe kí nù mo tó rí la mọ́rọ̀ mọ́ ti rí nìyẹn so ìmọ̀ ó dàgẹ́gẹ́ bíi ẹran téèyàn dẹ́dẹ́ ni anywhere tó bá ti rí tètè mú tó bá dẹ̀ mú tètè ṣe kínú tètè tè mọ́lẹ̀ onípò lè lọ. ọ̀rẹ́ pápá ẹgbàgbé oníta kọ́ mọ́tòrọ́ sàndó ni alẹ́ ẹni mọ́ sọ ìdùn wàlùkítà àbàtò káyéjò kàyéjì sóyò dákàbí lẹ́yìnbá lẹ́lọ́wà fíkọ́ kàyéjì sóyò. ذاك بالحبا للوافقة فمن الحماقة أن لغزالة وتركتها بين الخلائق طالقة وتركتها بين الخلائق abáni العلم صيد ìmọ̀ tó rí yẹn ó dà gẹ́gẹ́ bí ẹran gbẹ́ ni ṣàwé ọdẹ tó bá lọ ní gbókí ní wákàtí ẹran gbẹ́ ó ní bí ìmọ̀ tí wá dàbí ẹran gbẹ́ yẹn wal-kitābatu qarīb ó ní ká mú ìmọ̀ ká mọ́ kọ ìmọ̀ lẹ́ẹ̀ òun ló dà gẹ́gẹ́ bí okùn tá a fi ń so ẹran ìgbẹ́ tá a mú lóko tá a fi dè mọ́lẹ̀ tá a mú nígbẹ̀ẹ́. wọ́n ní káyé ní sòyó dáka bílíìbá lè lọ́wọ́ àfikà káyé ní sòyó dáka bílíìbá gbẹ́ yá a mọ́lẹ̀ pẹ̀lú okùn tó tíìkì dáadáa.

إقيت طالقا وتركتها بين الخلاء ìwọ tọwọ́ rẹ̀ tẹ àgbọ̀nrín tó mágbọ̀nrín ọwájú àgbọ̀nrín lẹ̀ sáré àwọn ẹran wọ́n tún sí nǹkan mìí lọ pé àgbọ̀nrín bí mo bí ọtí tó jẹ́ owó àgbọ̀rọ̀ lọ́wọ́ tálọ́gọ́ ní wà àgbọ̀nrín mọ̀ wọ́lọ́gọ́ ẹ̀nà lọ̀rọ̀ mọ̀ sójó pàdé máa lẹ́ ẹ máa wọn béèrè tábìlì yìí ṣe gbogbo tábìlì akọ àbá akọ lóòótọ́ akọ ẹ̀rọ kálukú ní pò fóló wọ́n tó fà ní pé torí pé kálukú ò máa dé ìmọ̀yàmálẹ̀ ọmọ wa dé àbọ̀ ni máa dé tó látọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah á tún bẹ̀rẹ̀ tèmi sùn padà níjọ́ tó bá tún yá á tún bẹ̀rẹ̀ kàtùmọ̀ pẹ́mọ̀ yìí náà ọlọ́mọṣàbà ṣe ń rọrùn gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run tọ́lọ́ wá lò ní sábàbí eléyìí ọlọ́mọ àgbà lẹ́sẹ̀ fún ọ̀run ọlọ́ba wa kakó lómi jáàlù hasana ti wọ́n ìkíláàsù wọn ọlọ́ba tí ó bàjẹ́ àwọn àbáwa náà tí wọ́n tó fi kún un ìyá tí mo ní ẹgbẹ́ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ ní tèmi yìí ní ọ̀dọ̀ wa mi àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni ojú adúlọ́lẹ́ ní tó tún padà dé kan náà mọ̀ sí lọ́wọ́ báyìí àwọn náà tó wá rìbá sí pé kí gbogbo kan bú tí máa ń wọnú àníyàn tí máa ń bá tẹ́jọ́ ọmọdé wọnú ẹ̀mí wọn al'ujub kájọ rẹ̀ nínú alkibur ká máa ṣe gẹ́rágá àríyá ká máa ṣe kárí ní ọlọ́mọdé ṣàdánwò fún wọn tọ́lọ́wọ́ bá gbogbo ẹ̀ ṣàdánwò fún wọn àwa náà ta àwa ń jẹ́ ìbí tó rẹ̀ ọlọ́mọdé ṣàdánwò fáwa náà ẹ̀yọ ọmọ kéwú náà ọlọ́mọdé ṣàdánwò fún yín o tó máa tẹ́lọ mi kó tí wọ́n á múra sí kéwú nìsín nítorí kéwú mọ̀ bèrè kórókálukó múra sí kéwú nítorí ọlọ́mọdé ṣàdánwò fáwọn náà